وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته أدري لنا رواية الزواج يقول السجايب أو ما يا النبي يوسف عليه السلام ما قال سنصر pẹ̀lú àṣẹ bàbá wa anabi Yaqub alayhi salam wọ́n tún wá mú ọmọ ìyá wọn bẹ̀nyàmí wọ́n mú lọ́wọ́ pẹ̀lú wọn gẹ́gẹ́ bí n ta pé alámòójútó ètò òṣúná ní tó ń ta ń jẹ fáwọn èèyàn tọ́tọrọ ìyẹn Yusuf alayhi salam láì jẹ́ kí wọ́n dá mọ̀ pé Yusuf ni. ẹ̀rù wa ń ba bàbá lórí Bìnìyàmín táwọn ọmọ yìí wọ́n má tún di pé lílọ tiẹ̀ náà láàrí àní rábọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí n tó ti ṣẹlẹ̀ sí anabi Yusuf alayhi salam tẹ́lẹ̀tẹ́lẹ̀ rẹ̀ wọ́n bá bàbá wọn dá májẹ̀mú lórí pé gbogbo bó tilẹ̀ wù kọ́rọ̀ orí gbogbo yòówù ó lè tẹ́lẹ̀ àwọn ò ní lọ àwọn ọmọ mọ̀ yusufu àwọn ò ní lọ káwọn ọmọ mọ̀ bìnìyàmínú bọ̀ irú ètò ń jọ sí tí yusuf àwọn sàdé ìpẹ́rù rẹ̀ ní ṣẹlẹ̀ máa ṣùgbọ́n ìgbà tí wọ́n dé ọ̀hún sí ètè tí bàbá wọn dá àwọn náà tẹ̀lé ó ní ẹ má wọlé gbára lẹ̀kùn kan náà ọ̀tọ̀ọ̀tọ̀ ní lẹ̀kùn tó yẹ kẹ́ ẹ bá wọlé torí kí wọ́n má bàa dán yín mà ọmọ bàbá kan náà jọ nìyí ó tilẹ̀ jẹ́ pé mi ń dàbí ọgbọ́n ni ìlẹ̀gbà yín lẹ̀ lọ́wọ́ ntọ́nà ń bá kọ pé yọ tẹ̀lé títí tí wọ́n dọ̀rùn ànábì Yusuf ọfà bọ̀nìyàmínú mára ó sì fi hàn án wípé òun ni Yusuf tóun pẹ̀lú rẹ̀ jẹjọ́ ma màmá kan náà ọlọ́run ọba ti gbàdúrà òun ó ti ṣe ohun bó ti ṣe rí i wọn mi kàn nípa gbogbo ń tọ́ ọba rí pé ń tẹ̀lẹ̀ àyídá kan ò ní sí ọ. tán lóṣùbù wa máa mà ó mú gba àwọn ìkà ó sọ sínú báàgì ọmọ ìyá rẹ̀. bàtà sọ sínú báàgì ọmọ ìyá rẹ̀ wọ́n ti wá. Wa táǹjẹ tí wọ́n tà fún wọn tán ní alukoro alukoro wípé ẹ̀yin èèyàn yìí o ẹ̀yin tẹ́ ẹlẹ́ wá ara ń jẹ ni o wọ́n dájú pé olè níyìn àwọn náà wá kọjú sí wọn wọ́n ní kí ni ń tọ́ sọnù. So tẹ ti àwátì rẹ̀ tẹ ti wá rò pa ní igbá àwọn ikọ̀ ọba kan láàrin má wàlẹ máa ń jẹ ẹnikẹ́ni tó bá ti bá wa mú wa yóò gba ẹrù ràkúnmí kan ẹrù oúnjẹ àsìkò eléyìí ní kí ni aljọ́ọ̀ nínú sẹ̀ríà Islam wọ́n ń pè ní jọ́ọ̀ ibẹ̀ jájá láti rẹ́rìí fún jọ́ọ̀ ìbàdàn sì ṣe pé kò sí ní tó takò nínú sẹ̀ríà tànàbì Muhammad sallallahu alayhi ìní jàcálẹ̀ àbí jọ́ọ̀ lọ́sẹ̀ wọnú al-fiqh al ìgbà táwọn náà wá gbọ́ pé igbá àwọn ìkà làwọn ò rí mọ́ igbá dùgbà lọ wọ́n ní igbá yẹn nínú kọ́ jẹ́ pé fàdákà ni wọ́n fi ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ nípa tẹ̀sí apá kan ni wọ́n sì sọ pé góòlù ò ní wọ́n fi rọ́ igbá dùgbà lọ àwọn náà ti wá rí pé àwọn àtọ́kọ́ ajígbà àwọn ìkà bíi ti báwo nù. قالوا تالله لقد علمتم ما جئنا لنفسد في الأرض وما كنا سارقين أقولون براكين أتما قاوة يسيو بلجا يسيو سولي أتوا رامي قاموا بني nígbà bá dáyàn lójú yẹn máa ń sọ̀rọ̀ lọ́nà tó lọ́nà. ẹni tí o bá ti lóòótọ́ láyé náà sọ pé ad-damiru ash-sha'iru bil-ithm fi ghayri ma hajatin ila muttahim lárúbáwá sọ ìdáhùn ìbọn náà sọ pé a guilty conscience needs no accuser. accuser lọ́gbà tó ti mọ̀ pé yorùbá náà sọ pé ẹni sèké ẹ̀tù fún kọ́ ní kí èsẹ́kù lè màtí wọ́n ti mọ̀ pé òlóòótọ́ ọ̀rọ̀ orí oníjàgara

yusuf aleyhi salam tó sì máa ń tẹsẹ wọn àkọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní wo báàgì oníkálukú wọn wọn wá wo tọmọ ìyá rẹ̀ tí wọn fi igbá àwọn ìka sínú báàgì tiẹ̀ káyìn ìwọ bọ síbi ẹ̀kọ́ sínú báàgì tiẹ̀ wọn náà bọ bí ah, wọn ti sọ aláwọ èso lè àkókò máa ń tẹ ẹ yà wá ìgbà àwọn ìka yín síbòmí ni àwọn èso lè kódà tẹ ìwò parí ẹ ní ipẹ nìkan ló wá ló àbá wọn bá lọ bá abúlé nínú báàgì bùnìyàmín ibi tó ṣe pé wọn fi sí tẹ́lẹ̀ tó làwọn bá ní tó àti wàá mọ ibi ń lọ báyìí tẹmọ kó àwa yìí ọmọ ìyá kan náà ni wàá ó ní àmínú yìí ọmọ ìyá mi lọ. Ah, ó ní amínú bíjà tó gbọ́dọ̀ dé olè ló tún bíjà tó ń jà. wọ́n ní ọ̀ọ́lù ìyẹn sẹ́rẹ̀ pọ̀ wọ́n ní tó bá jalè kọ̀ yà lẹ́nu kọ̀ yà lẹ́nu a'udhu billahi minash shaitanir rajim ní àyè àkejì ní ọgọ́rin àádọ́rin àyà àyà ní àádọ́rin ọlọ́ni. قالوا إن يسرق wọ́n bẹ́ẹ̀ ni tẹ́bù ní àmínú bá jalè ọ̀yàwó lẹ́nu ó dàbí ìgbà tó ṣe pé wọ́n ń jogún rẹ̀ lọ́dọ̀ ọ̀yá tí wọ́n ní tẹ̀wọ̀ ọmọ orogún ọmọ orogún nítorí pé táwọn bá ti gbàgbà kúgbà lọ́dọ̀ àwọn ìyá wọn tí ń rọgbó sí wọn lórí wọ́n máa wá gbèjà àyà lórí ìjà orí ìjà àdánù àkókò máa ń tí máa ń se wọn tí wọn máa wá kanra tí wọn máa dára lórí kọkọ fẹyàwó mi ah, bá lẹ́bù náà ló sì ní kárìn kápọ̀ iyẹ ni ni wọ́n níbi ìṣòro wọ́n máa wá bá orogún jà wọ́n tún máa bàjà lórí àwọn ọmọ rẹ̀ awò àwọn ọmọ náà kàkà tí wọ́n máa bára wọn àwọn náà tún mú ọmọ orogún ìyá wọn lọ́tà bí ìyá yín bá ajọ́ tọ̀tọ̀ ibọ̀ kan náà ni bàbá yín ibọ̀ kan náà bàbá yín ariwo ọjà lásán làwọn ìyá yín àwọn ọmọ bàbá yín lẹ̀ ń jọ nájà ẹ má wá ariwo ọjà ẹ rí i pé tí ọmọ bá fẹ́ ṣe dáadáa sọ́mọ àwọn ẹ̀yọ́ ò ní jẹ́ ẹ̀ lójú ayé tèmi kan wọ́n ti forí tiẹ̀ gba pààrọ̀ ìwọ àti ta ni wọ́n lẹ́ ń jọ ń jáde o àwọn ìwọ àti ta ni wọ́n lẹ́ ń jọ stọ́dì ìwọ àti ta ni wọ́n lẹ́ ń jọ àà yóò fò yá àdánù tí ọ̀fẹ́ káwọn ọmọ rẹ lọ́fẹ̀ẹ́ dí sílẹ̀ náà ni ẹ ọ gbogbo máa ń tó lórí ibú rẹ jẹ yóò ti ń kófin jọ ìwọ ìwé sọkùn ìbófin ni wọn dúró ní lẹ́fù obìn kò sí tọkàn wọn ẹ àmọ́ àwọn ọmọ tọkọ rẹ bí mọ̀sán wọn dọ̀tà ara wọn má sọ àwọn ọmọ dọ̀tá ara wọn bọ́sẹ̀ bá hó lórí rẹ mẹ́jọ hó lórí àwọn ọmọ ẹ má rọ̀rọ̀ kúrọ̀ sáwọn ọmọ lórí nítorí pé ẹ̀yin ọ̀mà ọmọ wo gan lọ́lọ́run fi sàánú ọmọ mi ebi bẹ́ẹ̀ yóò ṣe máa sọ di orí tí yín nù táwọn ọmọ sì máa dọ̀rọ̀ ara wọn lọ lórí tí ó mú lọ síwájú báwọn nù gbèsè ayé bẹ́ẹ̀ yóò ṣe máa sọ di orí nù ìyá tó ti wá bí kó wọn pa ọmọ orogún títí tí ò rí pa bọ́yọ̀ mo orogún tó fẹ́ pa nǹkan ni ó sànù ọmọ tiẹ̀ abẹ́rẹ́ rí nǹkan mẹ́ọ̀ torí ẹ̀ yóò jẹ́ pé à ń dún kùkù lajà mẹ́ni kọ̀ọ̀ràn tó lóríire ọmọ ọmọ tọ́lọ́ bá kọ pé ó sóríire ibi tẹ́ ẹ̀ ti dún kùkù lajà mọ́ nǹkan ni ó ti dèyàn ẹ wá wo táwọn náà sí wọ́n ń gbèjà ya wọ́n ń gbàjà ya wọ́n jà ọlọ́ọ̀ ìyẹn sẹ́rẹ̀ wọ́n ní tí kò níyàmínú bá jalè. ọ̀rọ̀ ń bẹ láàrin irun tọ́lọ̀ ń wo kó ti yẹ kó wa ó sì yé wa ó náà ní pé kò yà wá lẹ́nu lẹ́nu fún un tó bá jalè ọ̀kọ̀dẹ̀ kọ ọ̀kúnlẹ̀wò ọmọ ìyá rẹ̀ kan náà ti jalè sáájú tiẹ̀ rí ọmọ kẹ́ni táwọn ń fẹ̀sùn kàn náà lọ́wọ́ àwọn àjọ àwọn yìí bá fẹ́ mú gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ lẹ́yìn ọlọ́run ọba wa tì yín sọ lójú ẹ ẹ wàá ara yín kò gbé ara yín níjọta wí. bẹ́ẹ̀ kí wọ́n ti ń bọ̀ ọ́ jẹ́ wọ́n ti ń bọ̀ ọ́ jẹ́ wọ́n arẹ nìkan wọ́n kúkú dọ̀ọ̀mù ọmọ èèyàn tí máa ọmọ èèyàn lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà wọn ọ̀dẹ́ni táwọn ń bú mà ọwọ́ kàn ti ń náà ni gbogbo èèyàn ń sọ̀rọ̀ rẹ̀ láì wọ́n mọ̀ lórí kó sanra ni àbótirin ẹ wọ́n náà lọ lórí ikú rẹ̀ wọ́n náà lọ lórí kòkòrò tó lọ́ọ̀bà rí i pé ọba ń bọ̀ lálẹ́ ẹjọ́ kan òjò sì ń rọ̀ ẹnìkan bá ń na ọ̀mbrẹ́là sí ọ tó bá ní ẹgbàá ẹ lò tó bá di láàárọ̀ ọ̀la ẹ lè fi rán ma ó sà mú wa sí déédéé bíi báyìí wọ́n wàá gbà lọ́dọ̀ rẹ̀ ah, ẹ dápọ̀ ẹ̀yin náà gbọ́n kó olórí ibú kàtá lọ́wọ́ aládùúgbò yìí olórí ibú wo ni mẹ́rin ọkùnrin kan báyìí báyìí báyìí obìnrin kan báyìí báyìí báyìí wọ́n lórí wọ́n lórí ibú rẹ̀ ó kún gbànàgbànà ni ọbẹ̀ délẹ̀ ìjọsọ̀fọ̀ lọ́wọ́ bá wọn rí ah tẹ́ ẹ̀ ti dá mọ̀ tẹ́ ẹ bá ẹ wọ́n kúkú náà mọ̀ ọlọ́run mẹ́ta tó lórí ibú mọ̀ lọ́wọ́ bá ní ah èmi mà lọ lórí Ah, ah, àwọn èèyàn kò ní dáa fún wa ẹgbẹ́ rẹ̀ òjijì lọ́rọ́ rẹ̀ ó yí padà àwọn èèyàn kò ní dáa fún wa tẹ̀sí á ṣe mí lóore báyìí láì mọ̀ mí rí ẹ̀ ń fún mi lọ́bùrẹ́là ẹ̀ ń fún mi àìrẹ́ bíbẹ̀ ni kí ni Yorùbá máa fẹnu ti tẹ́lẹ̀ kí wọ́n máa fẹnu wa rọ́ọ̀bù náà ìsọkúsọ tí ó gbé wọn náà rọrùn ní ló ẹnu wọn tó fi jẹ́ pé wọ́n máa ń bẹ nìkan tí òun náà mọ̀ bá wọn bàjẹ́ ni kí lọ́wọ́ á ti fún ọ pàtó wọn á ń gbà tí gbogbo èèyàn ti ń sọ ibi táyé bá ń yí lọ ńkọ́ àwọn náà máa bá wọn yí lọ gẹ́gẹ́ bí òwe àwọn òpònú àwọn dàda ń dín ní dàda ń gọ́ọ́mí àwọn ní máa bá wọn parú òwe o pé ibi táyé bá ń yí lọ ńkọ́ àwọn náà máa bá wọn yí lọ wọn ò bá yí lọ ọ̀nà ẹ̀rẹ̀ tó wọ́n ní tí Yusuf bá jalè ọmọ ìyá rẹ̀ náà ti jalè rí ẹ̀rí bẹ́ẹ̀ ni téèyàn bá ti sọ ẹnu rẹ̀ láyé jàmà wàláhì ẹni lójú rẹ̀ jọ tó sì ní ni lọ́wọ́ bá ní wọ́n palẹ̀ rẹ̀ mà ìdúró àti wọn àyín ti pẹ́ yẹn ń sọ̀rọ̀ bá ti pẹ́ yọ́n bá ti di pé oṣogúnlẹ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ bí ẹran tí ọ̀dà subhanallah torí ẹ̀ báwo tọ́ ọgbó nìyẹn o wọn rẹ̀ kan náà ó ti jalè tẹ́lẹ̀ ohun torí yorùbá lẹ́wù ọmọ ìyá náà láti máa hàn léde pé dandan ìyá lọ́jọ́ bí wọn bí bàbá bá jọ pa wá pọ̀ ọmọ ìyá wa náà ìyá lásán lọ́jọ́ pa wá pọ̀ ọmọ ìyá wa ni ìyá àti bàbá náà ni ọmọ ìyá wa ni torí inú èdè tó há jù láyé yorùbá wa à léde kan ṣẹ̀ṣẹ̀ máa ròyìn ní ọmọ ìyá àti bàbá wa ẹ wo bó ti pọ̀ ọmọ bàbá wa nìkan ọmọ màmá wa nìkan àwọn èdè tó há nìyẹn ṣé yusuf ní ìsọmọ bàbá yín sẹ́gbẹ̀ẹ́ niyamin ṣé ìsọmọ ah, bàbá yín tó fi wá di pé ah, ọmọ ọmọ ìyá rẹ̀ kan òun náà ti jalè rí kí ló dé ntọ́lọ̀ ń papọ̀ kí ló dé tẹ̀ ń yà. فأسرها يوسف في نفسه yusuf wa gbé ọ̀rọ̀ yẹn pamọ́ sínú kọsọrọ kòjọ àrò tàn kòsàfihàn gbẹmìlẹ ẹ máa ń báwì ẹ máa ti tọ́ ọ́ kó ẹ ti pọnmi àgbọn ọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni èyí ṣe pé gbogbo gbàdá sí rí ọ̀tá rẹ bá tú sí ọ lọ́wọ́ iná lọ́mọ fara ya nítorí gbogbo ẹni tó bá ní farabalẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́gbọ̀ọ́ ò ní gbọ́ parí tí wọ́n bá gbé àṣírí ọ̀tá rẹ wá fún ọ nípa ìtẹ́kẹ́ ń pa lórí rẹ ó yẹ kó o máa fi sùúrù kọ́rọ̀ rẹ nítorí tẹ́ ẹ bá ti fi sùúrù kọ́rọ̀ yín tẹ́lá ti ń fi wàǹwàrà pàdé rẹ̀ ìbẹ̀rẹ̀ lẹ́gbọ̀ọ́ ẹ̀ní gbọ́ parí eléyìí sì ń bẹnu tí máa da ọ̀pọ̀lọpọ̀ wa láàmú ẹnìkan bá máa má pè ọ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ rí pé generally ó ní àwọn information kan tó fẹ́ fún wa tí bá ní information tí ó fún ẹnìkan ò ní máa má pè ọ ó yẹ kó jẹ́ pé ìwọ tí wọ́n pè ó ní farabalẹ̀ púpọ̀ kó jẹ́ kẹ́ni tó pè ọ́ sọ gbogbo ń tó fẹ́ sọ kó tó gbọ́rọ̀ mọ́ lẹ́nu nítorí tó o bá ti lè gbọ́rọ̀ mọ́ lẹ́nu báyìí gbogbo àlàyé tó fẹ́ ṣe fún ọ ò ní tí ó ṣe débi tó ti lámì mọ́yà tó ń sì fẹ́ sọ fún ọ ohun tó fi kó lè là ọ́ ni ó wà níjọ́ sọ débi tí ó ti lámì tí wọ́n fi gbọ́rọ̀ mọ́ lẹ́nu yóò máa jẹ́ pé ọkàn pè ọ́ bí aláìsí ọ ni irú rẹ̀ máa ń da àwọn èèyàn láàmú púpọ̀ ní tó sì máa ń fa ó náà ní kéèyàn máa ṣèṣe pé ẹnìkan ọ̀gbọ́n tó gbogbo ẹni tí àrùn yẹn bá ti ń bẹ fún ẹgbọ́n tó ẹgbẹ́ ẹnìkan ń bọ sọ̀rọ̀ ni ah, mo ti máa tó fẹ́ sọ ọ̀ máa tó máa fẹ́ sọ wàláì ọ̀ máa tó máa fẹ́ sọ ó sì sùúrù ó sì sùúrù jẹ́ sọ tí mo fẹ́ sọ náà kó tó kọ́mẹ̀ ẹ máa fi sùúrù fáwọn èèyàn ẹni tó pè ọ́ tó fẹ́ bọ̀ sọ̀rọ̀ ó níbi tó ronú dé ó sì ní tó fi yà sínú ọpọlọ rẹ̀ fún ọ tí wọ́n bá wá sí lọ́nà tó fi jẹ́ pé àjàǹbàkù ọ̀rọ̀ lọ́bọ̀ sọ wọ́n lọ padà kábàámà torí ẹ Yusuf kọjú kárọ̀ akụkọ àkọ́kọ́ èébú èso jama èébú kì so sẹ́ni tí wọ́n bù tí ò ní dùn nítorí pé kí ni wọ́n ń pè ìyẹn ni pé ó bù ọ́ ni wọ́n ń pè ní kíni èébú kọ́nà ní gbogbo èdè lárúbáwá náà sábàwò ayé àbàwò ṣàtàmàwò ayé àǹkọ́sọ̀wò wọ́n dín nǹkan kù pé o tóbi tó tó o jẹ́ nǹkan kan ẹni tó máa pé wọ́n bú yàn wọ́n bú yàn wọ́n bú wọ́n dín kù kò sẹ́ni tí wọ́n bù tí ò ní tù tó àmọ́ tẹ́ bá fi lè mú mára ẹ̀yin lè borí. ẹ̀yin náà padà borí nítorí pé tí ń bo yín lójú yín tí ọ̀dà yín tí ọ̀dà mọ̀ ni ẹ̀rí bá padà fi hàn àbí tọ́ bá padà mọ̀ á ẹnu yóò fi gbolẹ̀ tí yóò bo tí ò ní mọ̀ pé ń bo o ẹ máa fi gbígbọ́ gbọ́ kì í ṣe gbogbo tó bá ti sí wa tó bá tún wa iná ló tọ́ ká máa bẹ́ wù ká máa jà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tí ń sí wàhálù sọmọlàkejì àìgbọ́n a máa bì ìkórìíra a máa bì ìbínú ẹni a máa bì ìlara a máa bì mélòó lẹ́yìn wá fẹ́ tún sí mbẹ̀ àfi kọ́ lọ́wọ́ máa là yín kọ́ máa sọ yín tẹ́ ẹ bá sọ pé gbogbo ẹni tí ń bú yín lẹ́ẹ̀ máa bá jà ẹ̀yin náà da alájàngbìlà gbogbo èèyàn ọ̀dà yín mà ládùúgbò wọ́n máa sọ pé èèyàn bó ni gbogbo èèyàn ní máa gbájà ẹ̀rọ pé ibi tọ́rọ̀ dé dúró ni wọ́n sọ wọn ò ní sọ bí tó ti bẹ̀rẹ̀ ní làwọn ń ṣe ti fi ń bá gbogbo èèyàn dá wọn ò ní sọ torí ẹ̀ iná ló ti jẹ́ pé nínú gbígbàdúrà òun náà ní káṣírí ọ̀tọ̀ ọmọ tú sí ọ lọ́wọ́ nínú gbígbàdúrà kódà ó tó ń téèyàn máa ti torí rẹ̀ bẹ́ lọ́wọ́ kéèyàn máa dúpẹ́ fọlọ́ mo dúpẹ́ fún ọlọ́run tó ń tó àtìlẹ́ ọ̀dà sí mi lọ́wọ́. ṣé wọ́n sọ pé ẹ̀yìn ẹlòmíín nìsín ó fi ó fi sínú ọ̀sọ́ jáde eléyìí tí wọ́n á tún jáde fún ọ. bàbá jẹ́ pé wọ́n ní kò lè pààyàn mọ́ ọ ní gbogbo ìgbà tó lọ́ọ́ bá ti pọ̀ sí èèyàn rẹ̀. bẹ́ẹ̀ ti mọ ọlọ́ta nù kẹ́ máa sọ́ra fún lókun. yóò sì gbé pamọ́ sínú kọ́lẹ́mú yóò bó di hàlẹ́ òfin hàn. qala antum sharrun makana wọn Yusuf náà sọ Yusuf náà sọ wípé ẹ̀yin lèyìn abú ayé bú lẹsì wá wọn ní ṣé Yusuf náà sọjà lè rí lóòótọ́ tẹ́lẹ̀ náà nígbà tí wọn sọ wípé Yusuf ti jalè rí tí wọn sì mọ̀ pé Yusuf làwọn ń sọ̀rọ̀ sẹmọ pé ẹni tó fẹ́ bú wa àti ń tà sí àti ń tà sí àti náà ni àti náà ni wọ́n lè pé kí ni kí ni yá yín lẹ́nu lọ́rọ̀ rẹ̀ ẹni tó ti fún bàbá rẹ̀ lọ́rùn rí a fún bàbá rẹ̀ lọ́rùn a mélòó lẹ́yìn lè rí lọ́rọ̀ rẹ̀ ebi ká fi sẹ́nu ká dákẹ́ ni <laughs> ọ̀dọ̀ ẹ̀ náà kò déètì wo ìgbà wo ẹ̀ ẹ̀ jẹ́ sọ́kò gbẹlẹ́yìn ẹ̀ mọ̀ kẹ́kẹ́ wọ́n sì ti bàjẹ́ ọ̀gá nínú àwọn olùmọ̀ ọlọ́ọ̀ni Sa'id ibn Jubayr ọgbà ọ̀rọ̀ kan alátọ̀dọ̀ Qatada ọlọ́run ọba kọ́kẹ́ gbogbo wọn. wọ́n ní Yusuf alayhi salam wọ́n ní lódodo ó ti jí èrè bàbá bàbá rẹ̀ kan rí o bàbá ìyá rẹ̀ bàbá ńlá rẹ̀ tọ́jọ́ bàbá ìyá rẹ̀ ó ti jí èrè rẹ̀ rí. mo rò pé wa bàbá bàbá ìyá rẹ̀ bàbá bàbá ìyá rẹ̀ bàbá bàbá ìyá rẹ̀ léèrè kan Yusuf wá ọwọ́ àlọ́ kọ́ wómúwómú àdúgbò ẹ̀fọ́ lọ. làwọn eléyìí wọn àgbẹ̀ wọn bá jalè kọjá tuntun ọmọ ìyá rẹ kan náà ti ṣe kí ni O ti jalè ẹ̀dá wọn pè èèyàn ṣe ń ẹ wá lọ jalè rí nǹkan bẹ́ẹ̀ torí náà ọ. gbogbo àtọ́ ní ti ẹran mú ní kékeré tó ọmọ kó rẹ rí ọ ọjọ́ ọ̀rọ̀ làwọn náà retí o <laughs> bí wọ́n mú allegation wá bí iṣẹ́ rẹ báwọn kan jalè ń bí iṣẹ́ ọ̀kẹ́ máa bá pa àwọn bọ́dà rẹ kí kílẹ̀ mọ́ pa bọ́dà yín kí ah ok kíni kíni tó ṣẹlẹ̀ ń bí iṣẹ́ náà rí àwọn kan jalè ní kíní kan àwọn á mọ̀ because ẹ̀rọ kan allegation àwọn á mọ̀ tẹ̀ mọ́ pa àbúrò yín kankan pé ọ̀rọ̀ yẹn ti pẹ́ bọ̀ ah, mi mọ̀ pé kàbírò pàwá yẹn ti àkàbírò ah. <laughs> máa ń di ẹran jẹ kékeré ẹ dàpọ̀ ẹran àti owó lòtórí ẹ̀ àwọn ọ̀wá mi wà tẹ́yìn ti wù tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ti gbàgbé tẹ́ mọ̀ pé pàpọ̀ onípàpọ̀ làwọn àrí ẹlòmíì ti bá àrí tiwa náà ẹlòmíì wà tó pé nísìnyí ó lè mú ọmọ lòlùkulù lórí pé wo lè má tọ́lé wo lè má tọ́lé ẹnìkan sì wà tó náà mọ ìtìrì rẹ tó náà wà pé masha allah la quwwata illa billah ìwọ gan olódò ni ọ ọtọ ẹlẹjọ odò lọ ọtọ ẹ kọ máa lu ọmọ lójú ìyàwó àtọmọ rẹ ní ọba tí báyìí rẹ ọtọ ẹ kọ máa lu ọmọ ọtọ ni pé nítorí ojú mami rí lórí ìtàn láyé <laughs> torí ẹ ló ti jẹ pé ìwọ bá iná lọ yẹ kéèyàn náà máa halẹ̀ ma torí bí wọ́n ti mọ ìsì àwọn kan kọ́ àwọn kan náà dá tiẹ̀ mọ́ wọ́n ní wọ́n Yusuf wọ́n ní bọ́ ọmọ yìí bá jalè ẹ̀gbọ́n rẹ̀ náà ti jalè ó lè ti Yusuf jánu bá eré bàbá bàbá màmá rẹ̀ ló mú lọ́fọ́ bàbá dúpẹ́ kọ́lọ̀ àwọn bá ní rárá Yusuf aleyhi salam ó náà wá sọ pé antum sharrum makana aa ah, ẹ̀yin la ẹ̀yin burú ẹ̀yin apààyàn bí n bá tiẹ̀ jalè rí bẹ́ẹ̀ pè mí ló lé nítorí pé mo kọ́ èrè tí mo gbé mo lọ fọ́ dànù ẹ̀yin tẹ́ ẹ wá mú yàn tẹ́ ẹ pánkọ́ ẹ màá mọ̀ sọ mí kànga pé ẹ fẹ́ pa mí àbẹ́ẹ̀ rí nǹkan mẹ́ o láàrin ẹni tó jèrè pé tọ́lọ́ fọ́ àtẹ̀yìn tẹ́ ẹ sọ yàn sí kànga tẹ́ pa ta lè yàn kú. ẹ̀yin gan lè yan kú sẹ́yìn pé ọ̀daràn kan ma tiẹ̀ lọ́rùn tẹni ẹlẹ́ni ló máa ń rí ọ̀daràn ma tiẹ̀ lọ́rùn tẹni ẹlẹ́ni ló máa ń rí torí ló ti anabi wa lè yan kú lè yan kú yan kú gbé pamọ́ sínú ọ̀rọ̀ tó sọ lẹ́yìn ìgbà táwọn sọ̀rọ̀ kò sọ jáde. ọ̀lẹ́ ẹ̀ǹtùm ṣọ́rọ̀m mẹ́kànnà ó gbé pamọ́ sínú kò sọ jáde ọ̀sọ́ ọ̀nù ó lẹ́yìn lẹ́yìn abó lẹ́yìn lẹ́yìn abó wallahu àmọ́ sọ sínú ni kò sọ jáde nítorí pé kìí ṣe gbogbo ọ̀rọ̀ sọ jáde ní gbogbo àyíká tọ tó lè bá yé wa báyìí lànà bí Yusuf aleyhi salam sọ ọsọ sínú ẹgbà àwọn náà tó wá ń sọ̀rọ̀ qalu ya ayyuhal aziz inna lahu aban shaykhan kabira wọn ní ìwọ ọlọ́lá torí Yusuf kọ lọba misra wọn fi jẹ mínísítà ọ fìnánsì kìí ṣe pọ́ba lọ́jẹ̀ alaziz wọ ọlọ́lá kìí sùn lọ́ba tóró náà lọ tọrọ lọ́dọ̀ ọba pé kó fòun sí ipò ẹni tí wọ́n máa mójútó ètò ìṣúná owó ẹni tí wọ́n máa mójútó lé owó torí ẹni tó ṣe fọkàn tán lò wọ́n wá ní ìwọ ọlọ́lá wa inna lahu aban shay'an kabira lóòótọ́ àwa náà láti fẹnu kọ́ tá a sọ pé ẹnikẹ́ni tẹ́ bá bá gba àwọn ìka yín lọ́dọ̀ rẹ̀ ó ní ẹ múlẹ̀ ṣùgbọ́n rú ọmọ eléyìí rú ọmọ eléyìí ẹ má múlẹ̀ ẹ má múlẹ̀ torí kó ní bàbá kan bàbá ti darúgbó kùjọ́kùjọ́ bàbá dárú ọmọ yìí padà alé ó lè mú bàbá gbẹ̀mí ẹ̀ hàn pé wọn sọ táwọn tó ti tẹ́lẹ̀ tá ti fi dá méjì bàbá ń bàbá ẹ̀ ẹjẹ́ a máa mú ilé ìlọlé fọkùdà áhàdánà màkàna ẹ mú ẹnìkan nínú adìpọ rẹ ẹ ẹnìkan nínú adìpọ rẹ ẹjẹ́ lè yọ padà lé nígbà tó ti hàn pé bóní amínú yìí wọ́n mú malẹ̀ ó sì ti hàn pé Yusufu kò ní bí táwọn náà ẹnu ara wọn sọ wọ́n á sí ní àbọ̀nà míì wọ́n fi lè fojú ànábì Yusuf àmára wọ́n ń tọrọ kó ṣàánú àwọn torí ẹ̀ wọ́n pè ya ayọ̀ aláàzì gbogbo ẹni tá a bá fẹ́ bá sọ̀rọ̀ tá a fẹ́ kọ́ gbọ́rọ̀ wa tá a sì fẹ́ kó wò wá ṣe èdè àpọ́nlé wọn máa bá rò wọn sọ wọn kì í bá wọn sọ èdè àbọ̀ ọ̀fẹ́ gbà nǹkan lọ́dún èèyàn o tún wá ń ṣe gbọ́ngbọ́n ọ̀dájú pé ìyá lọ kọ lẹ́tà DHL ní ọ̀bàdé ẹni tó bá fẹ́ gba nǹkan lọ́dún èèyàn a pẹpẹ furu máa pọ̀ ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ ọ̀pọ̀ ọmọ pẹtọ akramakallah tọ ọlọ́lá àbí òye wa sọ pé ntí o ní kí wọn á gbà náà mọ á gbà òbúrò jókòó o wọn ìdí àgọ tó pé o jókòó bẹ́ẹ̀ o lọ́ọ̀bù àti gbàgbé náà kí ló tẹlẹ ṣẹlẹ̀ àtẹ̀kẹ́ ti à orí náà ló tún wà ìyá máa ọ. àìlẹ́kọ̀ọ́ ó ti mú kọ̀pọ̀lọpọ̀ sọ ẹ̀tọ́ rẹ̀ a lè sọ pé ayédáyé òyìnbó ọmọ wa ti èdè àpọ́nlé nínú èdè téèyàn ń pè ọmọ wa rò pé gbogbo ń tó ń fẹ́ ọ̀bọ̀ sí kò lè bọ́ o kò lè bọ́ sí èèyàn gbọ́dọ̀ oorun kí làwọn ọmọ yẹn ẹ lọ mú kọ̀bọ̀kọ̀ wa fún mi mẹ́ ọmọ kan mú fún mi mẹ́ tó bá fẹ́ sùn kó gbé ẹnu rẹ̀ jáde kó dé. hòtẹ́ẹ̀lì lẹ́rù pẹ́ wá ní. tọ́ èdè àpọ́nlé ọ̀pàtàkì àmọ́ ó wọ́n gbìyànjú ayọ̀ nù má gbé yẹn ká yẹnu àlá rẹ irú àwọn èdè tẹ́ máa ń pè lóyìnbó nǹkan dá o ok sá ẹ sá tá tá tá tá yóò kọ̀kọ́ nítorí tí màá lọ dá lábẹ́ òfin ṣẹ̀ríyà ìmọ̀ràn ni sẹ́yìn sẹ́yìn sẹ́yìn aṣíwájú aṣíwájú aṣíwájú. aṣíwájú ìgbà tó ń sọ fún anabi muhammed sallallahu alayhi wa sallam pé ya sayyidana wa bna sayyidina wá síwájú wa ọmọ síwájú wa anabi dáwọn lọ́wọ́ ní inna allah ta'ala huwa sayyid ọlọ́run ọba ọba tó ga òun la síwájú. pásítọ̀ òyìnbó lélẹ́yìn tààtà ẹ̀rí wọn tún wá fi hàn jọyè o ta láti bá àwọn kan ṣe iye bẹ́ẹ̀ náà járí wọ́n tún máa pè wọ́n máa lónìí pé ta kínní kan eléyìí wọ́n á ti kínní àbí ẹ̀gẹ́ tiẹ̀ tọ̀ torí ẹ̀ eléyìí ò sínú èdè tó dáa torí èdè gbùlù àgbọ̀dọ̀ lò èdè gbéyàn táyé náà àlá àgbọ̀dọ̀ lò àmọ́ ó lè gbà pọ́nlé fún yàn gbéyàn táyé náà àlá rẹ̀ àmọ́ ẹ̀ lo èdè àpọ́nlé fún wọ́n ní yá ayyuhal aziz wọ́n lọ́la inna lahu aban shaykhan kabira ọmọ yìí ní bàbá o bàbá tó ti darúgbó ó ti dàgbà ìgbà tó ti wá dàgbà ńkọ́ yóò á ní bàbàrà ìyẹn ni kó ti fẹ́ràn ọmọ yìí gan ẹ̀mí rẹ̀ lọ́mọ yìí jẹ́ o ẹ dábàá sì pé káàkẹ́ mú lẹ̀ gẹ́gẹ́ bí táwa náà ti fẹnu kọ́ tá a ti sọ tẹ́lẹ̀ ó lè kí bàbá wọ́ gbẹ́mí mi o bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà jàmá ẹ̀yin kà ti dàgbà ní nìsín àbúrò yín wá kéré ẹ wá ń fura pé bàbá yín fẹ́ràn ọmọ yìí ju gbogbo yín lọ kò fẹ́ràn rẹ̀ jù yín lọ àsìkò tiẹ̀ yìí àsìkò tí yín ti lọ ni tó bá gbẹ̀yìn náà lè rìkọ́ọ̀lù history ẹ̀rí bí bàbá yín ti ń gbẹ̀yìn náà gẹ́gẹ́ nígbà tẹ wà róńdó ẹ̀ bá rí i pé ah bàbá tún ṣe ọ̀jọ̀jọ̀ tí yín ju tiẹ̀ lọ. ẹ̀rí fún àwọn tó ti dàgbà tí ìbá sẹni tó lọ́nà bá fọ́ nàmà wọ́n máa ń wò pé ẹ̀ bàbá àwọn òkúkú máa ń dín sí mi. ẹ̀ ẹ́ lọ́sàn-án máa pọ́ ọmọ kan gbogbo gbárí abdullahi abdullahi abdullahi abdullahi nìkan lọ́mọ ní. tó bàbá ti dàgbà ọmọ tó wá kéré jù ni ó wà lórí ẹ̀mí bàbá wọn. wọ́n tàbí àwọn àgbàlagbà wẹ́n wẹ́n jẹ́ jẹ́ gbọ́rọ̀ má bá ń du ọmọ mi àwọn ìwé aṣọ máa ń yí. sọ irú rẹ̀ ní ti anabi àkókò ní. bùnìyàmín ló kéré jù àwọn ọmọ tó ti dàgbà gan bí bẹ́ẹ̀ náà ti ń dàgbà lẹ́ẹ̀ mọ́ bàbá yín bàbá mọ́ ẹ máa pé táwọn aláàjì wà lé lálẹ́ aláàjì náà bàbá yín ní bá bàbá lánàá tí wọ́n wà lọ́dọ̀ aláàjì aláàjì wo o lè sọ pé bàbá mi bàbá mi bàbá àdúrò mi ni wọ́n àti bàbá ìwọ́ ló bí rẹ̀ àmọ́ ọmọ kékeré yẹn wọ́n máa ṣe bàbá bàbá bàbá yẹ́ẹ̀ yọ̀ọ́ fún ọ ọmọdé kékeré tó wà nínú ẹ̀mí òbí rẹ̀ ẹ̀rí pé tẹ bá fẹ́ rí kíkún ojú arúgbó ẹ̀yẹ na ọmọ kékeré rẹ̀ láì la ìlọ́mọ ó lè máa fún yín ní èpè ní gbígbóná gbígbóná ẹ ẹ̀mí ònù ẹni tó bá fẹ́ rí kíkún ojú ọ̀pọ̀ nàmọ́ wò torí ẹ̀ ọmọ yín lẹ̀mí bàbá ẹjọ́ ẹnìkan nù wá ní kẹ́ ẹ mú dípò rẹ̀ ẹ mú ẹnìkan nínú wa dípò rẹ̀ tọ́ sẹ́wọ̀n kẹ́yìn náà lẹ́ ti tọ́ tẹ́lẹ̀ ẹlẹ́ni tá a bá bá gbà wá nínú ẹrù rẹ̀ oníkàmú àbá gbà wá nínú ẹrù yín kò láti lè mú yín wọ́n lé ẹmú ẹnìkan nínú wa dípò rẹ̀ inna naraka minal muhsinin àwa ń wò pé ẹnì rẹ̀ ni ọ́ à ń wò pé ẹni re ẹni wọ arákùnrin tán ẹnì pé irú ndé tó ṣe tó ń sin àwọn èèyàn lónìí náà ní ti máa ń sin àwọn èèyàn láti ọjọ́ tó ti pẹ́ àwọn ẹni ìsìn wọn sọ pé dájúdájú bàbá wa bàbá tó ti dàgbà ni o wọ́n ń fi bàbá tì sáàrọ̀ ọmọ yìí ọmọ yìí ni wọ́n fi bàbá tì sọ́dọ̀ rẹ̀ wọ́n lọ́mọ yìí ní baba, kan bàbá tó ti dàgbà sékèsì ah, bàbá ti yìí ó túmọ̀ sí pé bọ́mọ náà bá ṣe kéré sí ló náà bùkátà bàbá bọ́mọ bá ṣe ń dàgbà sí kèé bùkátà bàbá lọ sí bí láti ṣe rí nu ẹ̀yìn ò rí pé nìyí kẹ́yìn tó rántí pé ní baba. kan tí bàbá yín ọba ti kú àbúrò yín lẹ́yìn lẹ́yìn tó ń kéré ó ti rántí bàbá rẹ̀ nígbà àgbà torí pé bẹ́ẹ̀ ń ṣe ń dàgbà sí lẹ́yìn wò pé bàbá bá wò ìdínú ló jẹ́ pé tí bàbá bá ránṣẹ́ pé ọmọ tó ti dàgbà jù nínú àwọn ọmọ rẹ̀ tí ì bá ti pé ẹ̀sìn bá dùn la ó lè gbọ́ kọ́ mọ́ dá bàbá lóhùn àmọ́ àwọn kínkìnkín ń bí bàbá bá ti pè wọ́n kọ́ ó ti sá dọ́dọ̀ bàbá tí ìbá ti náà láti pé dandan gbọ́dọ̀ fẹ̀sùn fún àwọn ọmọ tóbi mi bá ń kọ́ńplẹ̀n fún yín bítálì àánú òṣèlú láti ìjọ tó ń fi ránṣẹ́ fi ọmọ ọmọ ọ̀dá débi tóbi mi ò ní mọ̀ gbàjọ́ màá tó tó fọ́ọ̀mù òṣèlú ẹ̀ mi àgbọ́dọ̀ láàánú àwọn òbí wa dá ẹ̀rí pé dèjà àwọn ọmọ ẹ̀yà yóò fún un pé mi ó lágbára irú rẹ̀ lẹ́yìn náà máa kú. kódà ẹ̀gbọ́n mi ó tún máa sọ fábùrù rẹ̀ pé ṣé bàbá rẹ̀ wà ní? ṣé bàbá tiẹ̀ náà ní? ṣé bàbá tiẹ̀ wà ní? subhanallah ṣẹlẹ̀ ìtumọ̀ ti pé títí táyì kú bàbá wa náà ni bàbá wa bàbá wa ń bẹ bàbá wa sí bàbá wa ni bàbá wa asosọ pínpínu tó dáa tí ń tọ́ka sí kọ́ ọmọ dáadáa lè yàn kẹ́ ẹ mọ bàbá yín ní bàbá mi bàbá mi tẹ̀sí bàbá mi èdè bàbá wa bàbá wa fẹ̀ ju bàbá mi lọ èdè téèyàn máa fẹ́ fẹ́ fi sá fún tọ́ yẹ ní bàbá wa bàbá mi bàbá tèmi bàbá mi sì yàtọ̀ sí bàá mi ní yorùbá lẹ́wọ̀ rí bàá mi ẹ̀ dájà pé ọ̀dà bàbá kọ̀rọ̀kọ̀ yé àgbàbẹ́ ẹ̀dá pé bàá mi bàá mi àmọ́ bàbá mi yẹ olùkórè bàbá rẹ̀ gun òwò àdúrà ọmọ kọ̀ lẹ́nu bàbá rẹ̀ ti ọ̀ bàbá mi wọ́n ní kí wà láfíà yín ọkàn fẹ́ wá wà láfíà mi ló bẹ́ẹ̀ ni ó sì dààmú torí ẹ̀ ló ti jẹ́ pé ká mọ bàbá wa ní bàbá wa títí láéláé ẹ̀yin náà ń sànà fúnra yín àwọn ọmọ tí yín yẹn náà kọ́ wọ́n mọ̀ yín ní bàbá títí láéláé. akramakumullah ó dà kágbédè lédè ó sì dá káwọn náà ká má lùkọ́ ká lajú ṣùgbọ́n àwọn èdè kan wà nínú èdè lédè kò ní í dáa tó ká máa bá wọn lò bí ká máa pe bàbá rẹ ní dad màmá rẹ ní mọ́m ẹgbọ́ dad mọ́m bí bàbá rẹ náà ní dad mọ́m wọ́n ti wá sí i padà wọ́n ní mọ́m sí. <laughs> àfi bí pepsi. <laughs> tó bá ti fẹ́ pe bàbá wọn lè ní pọ́pì èwo ní pọ́pì ní mẹ́mtì àmà àrírí àwọn bàbá wa dàbí bọ́ọ̀lù ẹnìkan sọ̀rọ̀ ọ̀dọ́gọ́ ní mọ̀mtì ò mọ́ ní kí ni mọ̀mtì. ẹ lóde kúkúrú mọ́mì ò mọ̀ màmá rẹ̀ náà ní mọ̀mtì àmà àrírí màmá gan owó náà bá ti játa kọ́ mọ bá pe mọ̀mtì pé èmi mọ̀mtì èmi yẹ kíni mọ́ eléyìí túmọ̀ sí pé àwọn èdè àpọ́nlé oníkẹ́ ẹ̀jẹ̀ ká máa pa àwọn òbí wa ẹ wà nábì Ibrahim alayhi salam nígbà tó fẹ́ bá bàbá rẹ̀ sọ yá abàtì wọ bàbá mi yá abàtì àpèjálẹ̀ ìwọ bàbá mi ìdí nu tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tí ń bá bàbá rẹ̀ sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀bá kò gbé ni. nípa pé o ṣe ń o òun sìn nǹkan tí è gbọ́rọ̀ òun sìn nǹkan tí ò ríran òun sìn nǹkan tí fún ọ tí o bá jẹ ahọ́n tí fi ń a sọ̀rọ̀ àti fi ṣe ń wọ bàbá mi wọ bàbá mi à èyí bá yàn rẹ̀ kọ́ ṣe pé torílẹ̀dẹ̀ kúkúrú orí yóò ṣe pé ẹ̀ ń sin tí gbọ́rọ̀ ẹ̀ ń sin tí ríran ẹ̀ ń sin tí pé ẹsìn gbọ́n nìyẹn àmọ́ ńgbà tó ti pé yá abẹ́tì ìwọ bàbá mi sẹ́mi kó bá fẹ́ bínú àrò tó ń rọ̀ pé yẹ ọmọ mi bàbá rẹ̀ ọmọ mi bàbá rẹ̀ ọ̀rọ̀ tí ń sọ àbí òye ni ó sọ sí mi lẹ́nu búyọ sí mi ẹ́ eléyìí túmọ̀ sí pé àwọn bàbá àti màmá wa kò di àpọ́nlé ní ká máa tètè wọn láéláé. ẹ máa ń salápọ̀wé ten dad bí àwọn yín náà mọ̀ òwúrọ̀ ń jọ́tẹ́ ẹ̀dá máa ń bọ̀ ń jọ́tẹ́ ẹ̀dá máa ń bọ̀ nítorí tó máa pè yín ní kíákíá bá ń mọ̀ dad àwọn ọmọ òní fẹ́ lẹ́kọ̀ọ́ lọ tutù ẹ rí i pé bí wọ́n sì máa mú yín ẹ fì yẹ bàjẹ́ ramadan ni bàbá mi ẹgbọ́ bàbá mi èèyàn ẹnu tí ó burú eléyìí ẹnu tí ó hùwà gbèrè sí yóò múra ẹ rí i pé tọmọ náà bá ti fẹ́ hùwà ẹlẹ́kọ̀ọ́ sí bá sẹ́wọ̀n kó ti ké kúrú báà mi àmọ́ tó bá fà bàbá mi wàláì àti ìwà ẹlẹ́kọ̀ọ́ rẹ̀ yóò sòrò kí ni mo jẹ́ sí ọ bàbá mi lẹ jẹ́ yàtọ̀ sí dad mi kí ni mo jẹ́ sí ọ pọ́pì ọlọ́dà kò sáà ló wa irọ́ ọ̀làjú rọ́wọ́ nìyẹn ọkọ̀ wa ọkọ̀ sọ bàbá rẹ̀ ọkọ̀ sọ di ẹni dákọ̀ pò má fúláwà ẹ pọ́pì ọ̀pá ló lọ. jẹ́ kí gbogbo ńtọ́ da wọn ò ní gbà wá lọ́dún nù. àwọn kẹtí òwúlò rádaràda tẹ́. lẹ́yìn náà bàbá wo ló ń fẹ́ lápẹ́lẹ́ gan láàrin àwọn èèbó báwọn bàbá láàrin náà bàbá rádaràda ló lẹ́kọ̀ọ́ náà gan ó lè máa kó bí ká. àbí ẹ̀kọ́ ni.

o rò pé yé wa torí àwọn èdè wọn jọ tàwọn ọmọ ẹ̀dá rẹ àwọn ọmọ ẹ̀yà nàbì Yusuf alayhi salam wọ́n fẹ́ yọra wọn nínú jíjọ́ ọmọ bàbá wọn nítorí pé àwọn òkú àwọn ti dàgbà kò sí ẹ̀ka máa ṣe bẹ́ẹ̀ ó jẹ́ ti àwọn ọmọ Israel ẹ̀rí pé kí wọ́n ṣe sáà nàbì Musa náà ni ẹ̀ o tọrọ bá ti tẹlẹ ó dọ̀ ọ́ lẹ́nu ọ̀rọ̀ bá a kò lù wà rẹ̀ kì í sọ lù wà tìyìn ni báwa pé olúwa rẹ wọ́n ṣàlàyé fún wa áá sékè so náà lọ́dẹ́yìn náà ni wàhálà ìlẹ́kọ̀ọ́ pọ̀ ní èdè wọn. ud'u lana rabbaka yubayyin lana ma hi ud'u lana rabbaka yubayyin lana ma lawnuha áá ah, ah, báwa pé olúwa rẹ báwa pé olúwa rẹ dípò kí sọ pé ud'u lana rabbana báwa pé olúwa wa hmm, ud'u lana rabbaka wọ́n lọ́ọ́ ma kó ti jẹ́ rọ́bù rẹ̀ eléyìí torí ẹ̀ wọ́n sọ báyìí fún anabi yusuf kó ní bàbá o bàbá rẹ̀ sì ti dàgbà àwọn ẹnìkan nu wa ni ẹ múlẹ̀ ah òfin ọlọ́run láti dọ́tọ́ lọ́n ti dálé ayé ni pé ẹni tó ṣẹ̀ ni ó jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹnì kẹ́ ẹbẹ́ nìkan jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ hàn wala taziru waziratun wizra ukhra ara ẹrù ẹ̀ṣẹ̀ fún òní rúdà lómi ìmàtìẹ̀ anabi yusuf ni o. yéésù anabi muhammadu sallallahu alaihi wasallam nínú òfin tiwọn náà ẹni wọn bá ṣẹ̀ iná ni wọn máa mú ọwọ tó bá ṣẹ̀ ni wọn máa gbé yàtọ̀ sọ́wọ́ tí ó ṣẹ̀ wọn wá ní kí wọn mú yín dípò rẹ̀ àti pé mímú tá a mú la mú tọ torí wọ́n ní mú ẹnìkan dípò mú ẹnìkan nu wa dípò rẹ̀ inna naraka minal muhsinin à ń wò pé ẹni rè ni ọ́ à ń wò pé ẹni rè ni ọ́ ẹni tí ń ṣe dáadáa ni ọ́ ìdí nu táwọn fi fẹ́ kó mẹ́nìkan dípò rẹ̀ tọ́ qala ma'adallah iná lọ ń gbọ́ yẹn o ẹnìkan ru ẹrù ẹsẹ̀ nìkan o tọ́ àgbẹ̀ ti kóṣù káwálé ayé wa ru ẹrù ẹsẹ̀ tiẹ̀ o oníkálukú ní oru ẹrù ẹsẹ̀ rẹ̀ kó o ti kọ́kọ́ kọ́run ò lè wọ̀ ọ́ tó o bá ti ṣe kó o ti kó fúyẹ́ kó o lè rọ́nà lọ àmọ́ kó o máa fẹ́ nìkan gbóṣù káwálé ayé ọ wá ru ẹrù ẹsẹ̀ rẹ̀ wọ́n wá ń dáná lọ́kùnlára dìnnà ojoojúmọ́ ọtí ojoojúmọ́ olè ojoojúmọ́ jàmbá ojoojúmọ́ wàá gbà wọ́n gan-an ni ọmọ wàá gbà torí ẹ̀ ta ló ta ló sòsù káwálé ayé wá ru ẹrù ẹsẹ̀ nìkan kò sí kò sí mọ́tàn ara rẹ jẹ́ wàá gbà níjọ́ yẹn Ọ tí ọ̀rọ̀ tó máa ń bọ̀ sọ yìí tó bá mọ̀ sí ní ẹnìkan ò ní ló wá ṣe mí tí mi gbà tó ṣe ẹ́ náà ló ṣe ìdí fi gbà. torí de eléyìí ẹnìkan ò ní ọmọ ò ní bàbá bàbá ò ní ọkọ ò ní ìyàwó ìyàwó ò ní ìwọ náà wàá gòrí dúró lẹ́nìkan ọwọ́ àti wọn ẹ máa kó sí orí tiẹ̀ gbà gbà tí èso lórí ọmọláńké lọ́mọ wa bá wọn rú kéde ẹ wò ní ìsìn nílé ayé ni o ẹnìkan lọ́jà lè ẹnìkan sì ní ẹmẹ́mi ilẹ̀ dípò rẹ̀ kí ni wọ́n wí a lè mẹ́lòmíì yàtọ̀ sẹ́ni tọ́jà lè bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ní ìsìn ìwọ ní ìsìn bàbá ni ọ màmá ni ọ ọmọ rẹ lọ́jà lè wọ́n á mú un. wọ́n mú un lọ ọwọ́ ni ọmọdé lélẹ́yìí èmi ni ẹ mójúpo rẹ ṣé àwa náà gbà á nígbà ẹni tó jalè láàmú mú lọ bóòní wá ti wá rò kọ́ lọ́wọ́ bó fi wọlé wọ́n lọ dáràn bá kí máa lọ ẹlòmíì wà ó ń ó ń ó abániru ẹrù ó ọjọ́ tètè mójú sọ̀rọ̀ ara rẹ kó wọ nǹkan sí sọ̀rọ̀ ara rẹ kó tó kú tó bá kú àdàmà tó bá kú àdàmà kó àtọ̀ ń rẹ jẹ nobody tó kárí ẹsẹ̀ rẹ fún ọ ẹ lóun torí de eléyìí báyìí ìwọ náà ló forí ara rẹ o yusuf wa ni ọ̀rẹ́ أن نأخذ إلا من وجدنا متاعنا عنده wọ́n sáàdì ọlọ́run níbi ká fìyà jẹ lómi ìyàtọ̀ sẹ́ni tó jí wa ní nǹkan allah bẹ́ẹ̀ lòfin ọlọ́run ọba rí láti gbọ́ tọ́lọ̀ ní ìdálẹ́ ayé ẹni tó ṣẹ̀ náà ní jí ẹ̀bẹ̀ ẹ wá ní ká mọ ẹnìkan nu yín dípò rẹ̀ kí ni ká sọ fọ́lọ̀ kí ni ká sọ fọ́lọ̀ òun máa jí àmọ́ kò tọ́ síyà oní ẹjẹ ó jìyà rẹ lẹ́yìn ọfẹ jìyà lẹsẹ jáde ẹni ọjà lè ní ẹjẹ ó jìyà rẹ iná iná ńlọrọ ni mo tá a bá wa lọ mẹlòmíì dípò rẹ adalábò sínú àwọn èsì sálábò àwọn èsì sálábò ẹ wá wá bò tí kò ti pọ̀ náà já tó lọ́lẹ́ni tó ti tẹ́ ọ̀daràn wọ́n lè túlẹ̀ kí wọ́n lọ kó àwọn ẹlòmíín gáràjì wọ́n kàn kó àwọn ni wọ́n kó wọn wá ti ráwọn máa mú gbókè nìkan lóòótọ́ àwọn ọ̀daràn làwọn náà o àmọ́ kìí ṣe torí ní tí wọ́n ń ṣe ní ìsìn kí ni wọ́n fi fẹ́ mú wa wọ́n mú àwọn kan pé wọ́n pààyàn wọ́n ṣe kínní wọ́n wàá tù wọ́n lẹ̀ wọ́n wàá lọ gáràjì ní táwọn máa mú gbó wa wọ́n wàá lọ kó iye nọ́mbà náà wọ́n lọ kó wọn dípò wọn wọ́n tì wọ́n mọ́lé àwọn ọmọ wa kó lọ kóòtù are you guilty or not? ah guilty wọn a bá kó ọdẹ padà ó lu àwọn ọbẹ pa ọ àníkẹ́ ẹ máa sọ pé guilty ah kí ah guilty ok ẹ mú gbó ẹ ṣe kínní wọn bá jẹ ti gbó àwọn mú gbó àmẹsùn tí wọn kàn gbogbo ẹ wọnú ara wọn náà ẹ sọ pé guilty <laughs> gbogbo eléyìí zero tón di ẹrù ẹsẹ nìkan tọ́ eléyìí jẹ́ báwọn. àwọn ọmọ ìyá Yusuf alayhi salam wọ́n gba gbogbo ìyànjú tí wọ́n gbà láti mú kí Yusuf gbà tí wọ́n lẹ́nu wọ́n máa mú ọmọ yìí lẹ̀ wọ́n máa sẹ́yìn asúnmẹ́ni wọ́n àti ọdún pé wọ́n rí i pé kò sí ọ̀nà àbáyọ mọ́ kò sí yusuf yóò ní gbà fáwọn yóò mú ọmọ yìí lẹ náà ni kọlọ sóhun nàìjíríà wọn á wá bí kan dúró wọn bára wọn sọ̀rọ̀ ní jẹ́ẹ́jẹ́ ẹ dákun ẹkún wa ń tẹjú mẹ́ta ẹ ríra wa ná ní kámẹ́rà nígbà tó di pé wọ́n yà sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n ń sọ̀rọ̀ kọlẹ kẹbi bọdá tó dàgbà jù láàrin wọn wọn lórúkọ rẹ̀ ń jẹ́ rọ̀wùbíìl àwọn kan ní Yahuda ni wọn lò náà ló ní wọn sọ Yusuf sí kànga tẹ́lẹ̀ ó wàá sọ fún wa alam ta'lamu anna abakum qad akhadha alaykum mawthiqan min Allah wa min qablu ma farraqtum fi Yusuf. فلن أبرح الأرض حتى يأذن لي أبي حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خير الحاكمين ودعوا àwọn létí ntó قد kọjá pé àwọn ti gbàgbé wípé bàbá yín orí bá a ṣe wà náà ló sì tún wà bàbá yín kí wá ṣe bàbá tiẹ̀ pé bàbá yín ọmọ ti gba májẹ̀mú lọ́dọ̀ yín eléyìí tẹ́ forúkọ Ọlọ́run ọba ṣe wípé ẹfọ Ọlọ́run ọba búra ẹ ọmọ yìí padà náà ni ẹ níjọ rásọ ẹ̀yin náà sì rí i pé ọ̀nà tí wàá dín pin ó ti dín pin báyìí tontin tó ti síwájú nínú àìdá yín nípa bẹ́ẹ̀ ti ti sọ̀rọ̀ Yusufa báṣubàṣu tó fi di ntaàrí má lónìí wọn náà ló sì ní wọn sọ ọkàn ká o bóyá àánú ló sí òǹjọ náà lọ́rọ́ àwọn ti fẹ́ pa ni ẹnìkan fẹ́ pa yẹn ẹnìkan ń pètò ọ̀pọ̀ burú wọn ti ẹ̀sọ̀ yẹn kànga tala láàánú ni wọ́n sọ yẹn kànga nítorí bóyá ó lè là yàtọ̀ sí ti gbogbo wọn bá ní ẹ lù padà sákìní sakúsakú ọlọ́nu ó ní ẹrántí bẹ́ẹ̀ ti ti fọ̀rọ̀ yusufa náà falẹ̀ ńjọ́ sí tó náà fi dẹni tá a rí má lónìí falan abrahal arda èmi ò ní fi ibi tá a wà yí lẹ o ibi tí wọ́n gan sí ni o ìnílé lọ́mọ́ o hatta ya'dhana li abi títí tí bàbá mi fi yọ̀ǹda pé tó wọn náà máa bọ̀ wálé wọ́n pé gbogbo ọmọ lọ́sọ̀nù tán subhanallah èzì nígbà kí bàbá mi ọkàn ní kí n máa bọ̀ wálé lásán tí ó tún fi yọnu sí mi bí mo yọnu sí ọ kó gbìyànjú tó. ọ̀yẹ́ kó mọ lọ́ọ̀hún lè àbí tọ́lọ̀ wọn bá yóò fi dájọ́ wípé kí n jà kí n jà láti gba ọmọ ìyá mi lẹ̀ ẹ̀ torí ẹ̀ wọ́n hùwà khairul hakimin. ọlọ́run ọba ló lọ jù ní adájọ́ ọlọ́run ló dáa jù ládájọ́ torí pé ọlọ́run ọba ìfigbá kan bọ̀ kan ọlọ́run ọba èsì ìsalábòsù tọ́ lẹ́yìn rẹ̀ wọ́n á ronú pé ti da ẹjọ́ ti da ẹjọ́ dá ká tún lọ bá bàbá wa nílùú wa ká sọ ń fún bàbá nítorí kí bàbá ó lè bá a mọ̀ pé lọ́tẹ̀ yìí o àwa kọ́ o bẹ́níyàmínú ni o lóòótọ́ àti tẹ̀tẹ́lẹ̀ àmọ́ lọ́tẹ̀ yìí ẹni rẹ ni wá kí bàbá ó bá a mọ̀. ارجعوا إلى أبيكم ẹ̀yẹ padà lọ lé lọ bá bàbá mi bàbá yín sẹ́mi kó ti ó ti ó ti ó ti ó ti ó ti ṣèlérí ní ìtìkún òun ní òun ní kú òun bì wọ́n gà bì. ẹ lọ bá bàbá yín tọkúlù yá abẹ́ẹ̀nà ìnàbẹ̀nà kẹsàrọ̀kọ̀ bẹ́ẹ̀ bá délé bẹ́ẹ̀ jíṣẹ́ fún bàbá pé ìwọ bàbá wa dájúdájú ọmọ rẹ bóníyá mínú jalè subhanallah ó sì kó dálẹ̀ lójijì fún bàbá mi. wa ma shahidna illa bima alimna. níta ń sọ yìí lórí níta rí ni ó níta rí bá ṣe rí nu ó níta rí là ń sọ ó ó túmọ̀ sí pé tẹ́ bá jẹ́rìí lórí nǹkan tẹ́ bá mọ̀ nípa jẹ́rìí lórí níta bá mọ̀ ẹ̀ gbọ́dọ̀ sọ pé ẹ̀ máa wò torí kọ́ bá jẹ́ àtiwọ́ náà rọrùn ọ̀pọ̀lọpọ̀ ló máa ń jẹ́rìí lónìí lórí ní ọ̀mù tó sojú rẹ ni ó sojú mi mọ̀nà nígbà wo ló sojú rẹ á ah, ṣe inú àtúntò máa ti kọ́ ọmọ ọkọ mi àló sojú mi ẹ mà kó kúrò ni tontori ẹ taba fẹ́ jẹ́rìí wọn bù ká ká ma illa man shahida bil haqqi wa hum ya'lamun àyàfà àwọn tó bá jẹ́rìí òdodo tí wọn sì mọ̀ nípa táwọn ń tẹ̀lé nípa rẹ̀ tẹ́lẹ̀ báyìí wa wa ma shahidna illa bima alimna níta àmàlà ń jẹ́rìí lé lórí o wa ma kunna lil ghaibi hafizin ó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ ń tọ́pamọ́ o sọ́jà lè lóòótọ́ àbí ọ̀jà lè o bóyá ètè náà wọ́n dá fún wa o àwọn ọmọ ń tọ́pamọ́ bẹ́ẹ̀ ni láti jọ́tà láyé ti dá yìí ẹnìkan ọmọ ń tọ́pamọ́ àfọlọ́ kó láyé alẹ́ mú. من في السماوات والأرض الغيب إلا الله tọ́fún ọkọ àwọn ẹni tí ń bẹ nu sọ́mọ méjèèjì àtìlẹ̀ méjèèjì kò sẹ́nìkan nu wọn tó máa ń tọ́pa máa fún Allah. àfi báyé ti wá dàrú yìí o táwọn kan sọ pé ẹ̀tọ́ àwọn wá àwọn ọmọ ibi tọrọ rẹ ti wọ́ àwọn ọmọ ibi tọrọ rẹ ti ní kọ́lọ́fín tó bá ti déwájú àwọn tó ń bá ti ń sàlàyé ní gbogbo ìgbésí ayé rẹ ó ti hàn táwọn kò sẹ́ni hàn ebẹ́nu rẹ̀ náà lẹ́ ti ń gbọ́ abẹ́rẹ́ gẹ́ tiẹ̀ ètò pé tọ́ba ti jókòó nígbèsè ayé rẹ̀ ó ti hàn sáwọn tọ́ǹba ti ń sàlàyé gbọ́ ah bóyá nǹkan tí wọ́n fi ń di àwọn èèyàn lọ́pọ̀lọ́ wọ́n mọ̀ sọ pé tọ́ǹba ti ń sàlàyé ní gbogbo ìgbésí ayé rẹ̀ ọ̀hún àti abẹ́ẹ̀ ní bò ní túra rẹ̀ fún wọn ò ní sọ pé tọ́ba ti jókòó síwájú àwọn làwọn ò ti rí ìgbésí ayé rẹ̀ àbúrò tí ẹ̀sẹ̀ jókòó síwájú rẹ̀ wọ́n ẹnìkan ọmọ ntọpamọ wọn ní àwọn ọmọ ntọpamọ lódodo sì ni ah bóyá ètè kan wọn dá bóyá kìíní kan ni ẹ sì mọ̀ pé lódodo ètè náà ni tó o túmọ̀ sí pé wọ́n ní ìmánì àwọn ọmọ ntọpamọ bàbá wọn èèyàn bá ọmọ ntọpamọ ṣé gbogbo wàhálà yìí ẹ̀kọ́ bá wọn ẹ̀kọ́ bá wọn ẹ má bí wọn ti fẹ́ lọ sílùú wọn nìkan láti mísù ni wọn lọ sí Baitul Maqdis ó jìnnà gidi ni ìrìn oṣù kan ni kó tó di kí wọ́n dán lórí ràkúnmí oṣù kan àlọ́ oṣù kan àwọ̀ lẹ́yìn bá máa ń tọ́pọ̀ àmọ́ ìwọ́rú wàhálà ìgbà àá ọ̀gá ẹ̀sìn wà ń tànra yín jẹ́ ń tàn wá jẹ́ àá ẹ̀bẹ̀ yìí sọ bá tinú bá jìrì àá àmọ́ ńgbà tó ti pé kọ̀ọ̀tẹ́ tó máa ń tọ́pọ̀ àmọ́ subhanallah torí ẹ̀rọ sọ pé tẹ́nìkan máa máa ń tọ́pọ̀ àmọ́ aburú òní ṣe walau kuntu a'lamul ghaiba lastaktartu minal khairi tó bá ti pé mo mọ ntọ́pọ̀ amọ́ ni oore mi ìbá pọ̀ aburú ìbá sì ti dé mi ọlọ́ọ̀ni kan lọ́ọ́ mọ ntọ́pọ̀ amọ́ jẹ́ mi. ẹ sọ fún gbogbo ẹni tí ń fọ́nù sọ pé mo ntọ́pọ̀ amọ́ kókó wà ìbéèrè ẹ lọ́ọ̀kan ni kọ́ wá dáhùn rẹ̀ òpùrọ̀ burúkú láì. bàtí wọ́n sọ pé òun wọ́ pẹ̀lẹ́ ẹ wọ́n tẹ́fá ẹ wọ́n wọ wọ́n wọ ọpọ́n ẹ wọ́n àtẹ́lẹwọ́ ló ń wò ẹ omi ló ń lò ẹ ìràwọ̀ ló ń wò gbogbo àwọn òpùrọ̀ yìí tọ́ba jáde ńlẹ̀ tọ́ba dé yọmọ bìyàwó rẹ̀ pé ta lọ́wọ́ ń wálé ni àbí ẹ̀kọ́ ni ìwọ tó ọmọ kádàrá àwọn èèyàn tó ọmọ ntọ́ka máa ń kọ ọ̀rọ̀ wọn tó wá jáde ńlẹ̀ láàrin ìṣẹ́jú márùn tó tó wá ń bìyàwó pé ta lọ́wọ́ mi wálé. La ilaha illallah ọ̀dájú pé ẹni tí ń ta àwọn èèyàn jẹ́ ó ti yé e. ẹni tí wọ́n ń tajà ní kọ́lọ̀ ń jọ ọgbọ́n torí di eléyìí ọmọ ń tọpa mọ nìkan lọ ọmọ ń mọ torí tẹ́nìkan bá máa ń tọ́pọ̀ amáni wàhálà ìyá fún òní jẹ́ gbogbo orí ilé ayé yìí ni ọba sì wà lọ́wọ́ rẹ̀ ọlọ́nìkan lọ́ máa ń tọ́pọ̀ amáni torí ẹ̀ wọ́n ní àwọn ọ̀ máa ń tọ́pọ̀ amá o ẹ wá wòye àti ń jẹ wọn látàrí fún ọ̀ máa ń tọ́pọ̀ amá wọ́n kú kọ lọ wọ́n tún kú kọ bọ̀ ràkúnmí ni wọ́n ní kò sí ìyàtọ̀ láàrin irin ràkúnmí àti irin tàwé yìí torí tẹ́yìn ọba gun ràkúnmí tẹ́yìn bá ràkúnmí rìn kò ní rìn lọ́nà tó fi rẹ̀ yìí tó fi rẹ̀ yìí yẹnni pé kò ní gbẹ́sẹ̀ ju ti yín lọ dípò fẹ́ sọ pé alẹ́ àbá bí ṣe ń gbẹ́sẹ̀ náà làwọn náà ń gbẹ́sẹ̀ so irin ra fún mi ní ìrìn èèyàn ìyẹn ni pé ìrìn ẹsẹ̀ ni kó tó di pé wọ́n ti fọlọ́ sí lóṣù kan ẹ̀dàgbà worú ìyá lórí tí wọ́n mọ̀ tí wọ́n mọ̀ pé ọmọ yóò jalè lórí rẹ̀ náà ni gbogbo ìyá yóò jẹ wọn bó tilẹ̀ jẹ́ pé kò burúkọ jẹ wọn torí pé àwọn ọmọ náà wọ́n lè bàjẹ́ ni àwọn náà ti sánà àti pẹ́ nìkan rí òun náà ni Yusuf alayhi salam tó fẹ́ kọ́ wọn lọ́gbọ́n nìsín ah, ó túmọ̀ sí pé ìyà kì í pààyàn ìyà kì í pààyàn ẹ jẹ́ kó ọmọ ó jìyà díẹ̀ kó lè bá a gbọ́n ẹ jẹ́ kó ọmọ ó jìyà díẹ̀ kó lè bá a gbọ́n mo rò kọ́ gbọ́n lẹ́yìn rí pé Yusuf ń kọ́ wọn yìí báyìí ẹ gbogbo ìyà táwọn àwọn òpin jẹ wọn ìkọ̀ kò í pààyàn ẹ jẹ́ wọn ó jìyà díẹ̀ kó lè bá a gbọ́n ìrẹ́ náà ló ti jẹ́ fáwọn ọmọ wa bẹ́ẹ̀ bá ti sọ ọmọ nù ọmọ mi gbọ́n ìran ama mi ama mi ẹ pàmò gẹgẹ pàmò gẹgẹ yóò tó di pẹ́ńsì dín tó ní pọ́n àmọ́ tí yẹn bá ti rí tí yẹn bá ti sọ ọwọ́ yẹn wọn náà lọ sọ́ọ̀bù àbá ó rí ọmọ ìwọ náà ní dá ọmọ náà ọgbọ́n ti wá kún rí ẹjọ́ báyìí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ń gbọ́dọ̀ mí náà dágbàdàgbàdàgbà kọ̀ọ̀gbọ́n lọ́kàn dídọ́ kan náà bá ti sáyẹ̀lì bàbá rẹ̀ pé wọ́n láì mí náà sọ pé mi ìfẹ́ sẹ́rí nǹkan náà ẹ̀yìn sì wò pé ń sànù rẹ̀ torí ẹ̀ ìyá tí ọ̀dì àwọn eléyìí rí nù gbèsè ayé tí wọ́n fi ń ronú báwọn ọ̀pọ̀ ọmọ bàbá àwọn ìyá ni wọ́n fi wá ń jẹ wọ́n ni ó lè pẹ́ kó tó dé àmọ́ kò burú bíi kọ́mọ̀dé rárá ẹ̀kọ́ téèyàn ọkọ̀ láyé ó lè pẹ́ kó tó dé pípẹ́ rẹ̀ kò burú tó kápé kò tiẹ̀ wá rárá torí ẹ̀ sẹ́wọ̀n kọ́ wá àmọ́ kò bá pàwọn náà ti di dìlé wọn ò tí ì di dìlé tó ọba wọn láyé ó sì dà bẹ́ẹ̀ ọ̀yá ẹ lọ sọ fún bàbá yín nínú wọn náà látún ti rí márùn ún ẹ lọ sọ fún bàbá tó àwọn bá gbọ̀nà wọn lọ jíṣẹ́ fún bàbá tó wọn ní tẹ bá délé tẹ sọnù wọn tún wáá sọ pé wọn alẹ lọkọrí yẹtẹ lẹtí kúnná fi hà ẹbí àwọn aráàlú dá a lọ pé ń dáadáa lè bí ẹ sì bí wọn léèrè pé ń gbọ́ kí lọ́sẹ̀lẹ̀ lọ́tẹ̀ yìí táwọn ọmọ gbọ́ ọmọ pamọ́ ni àbá àwọn ọmọ jẹ́ ọmọ gbé àbí wọ́n lu ọmọ pa ni wọ́n wá parọ́ pé wọ́n mọ̀ máa lẹ̀ àwọn èèyàn kúkú bá wa dán wọn ò lè jẹ́rìí. àtẹ̀sẹ̀ kò tọ́ wọn sọ wọ́n ní ẹbí àwọn èèyàn lù tá a lọ láti lọ ránjẹ àwọn ará Misra gbogbo ẹni tó sojú wọn ẹbí wọn léèrè wọn sọ fún yín tó ṣẹlẹ̀ àparọ lọ́tẹ̀ yìí والعير التي أقبلنا فيها àwọn arìnrìn àjò tá a jọ kọ́ wọ́rọ̀ ọ̀hún. tààjọ kọ́wọ́ rẹ̀ mísírà ẹ̀bí àwọn náà léèrè tààjọ gunra fún mi lọ ẹ̀bí wọn léèrè ará mísírà ẹ̀bí wọn àwọn ẹni tààjọ kọ́wọ́ lọ sọ́hún lórí rà fún mi táwọn ti padà á lé ẹ̀bí wọn kí ló ṣẹlẹ̀ torí pé ariwo sọ lọ́jọ́ yìí wọ́n lè jẹ́rìí fún wa níbí báyìí á rí i pé wọ́n ní wọ́n sálẹ̀ lọ́kọ́rí ya wọ́sẹ̀lẹ̀ làyírọ̀ ṣé alùkárí àti ebi léèrè. táwa sẹ́lù ṣe ebi léèrè àbára àlù wọn gbà lérò eléyìí àwọn kan tó ń sọ pé màjáàzù wà láì pé rubí wọn tẹ bàjẹ́ wọn ni ó tilẹ̀ kọ́tẹ́lù kárìyà. وأريد أهلها وأريد أهلها wọ́n sọ pé ẹ̀bìlú léèrè aráàlú wọ́n sì gbà lérò wọ́n sọ pé wọ́n lu ọ̀rọ̀ lórí tuma tí wọ́n ti torí rẹ̀ gbé gbólóhùn kalẹ̀ mẹ́jáàzì tẹ̀sí rí yẹn ó ṣeé ṣe ká kókó jẹ ọ̀rọ̀ tí mo sọ ń kò rí bẹ́ẹ̀ mọ́ torí pé irọ́ náà ní tẹ́lẹ̀ nù torí pé irọ́ ní tẹ́lẹ̀ nù kò sì sí nǹkan kan nínú alukurani tó ti pa tó ti parí kò sì sí nǹkan kan nínú alukurani tá a lè pè nírọ́ bí ká sọ pé rọ èyí tó ẹsẹ̀ dẹ́nu yẹ bí olùkóbóza orí ti ń ta búrẹ́dì kìnìún bá wù ok táwa ní ìrà lọ́dọ̀ rẹ̀ àwọn èèyàn ní ìrà lọ́dọ̀ rẹ̀ ah ẹ dákun sọgbà tẹ sọ pé rí kìnìún ti ń ta búrẹ́dì àkọ́kọ́ a ti rí àwọn nǹkan kan tó fi hàn pé kìí ṣe kìnìún lódodo kìnìún lódodo ò ní ta búrẹ́dì o ajẹ́kẹ́ kí ló dé dáfi ìyàwó kìnìún tán fi pé òun náà ní kìnìún òun náà ní pé akínì ebẹ́rù ja ládìgbòlùjà nìyí láti pè é ní kíni ní kíni padà tó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́ ìpín ibẹ̀ yẹn wọ́n pè ní majaz majaz kí ló dé tó fi jẹ́ majaz wọ́n ní qarina haliya qarina haliya àti qarina lafziya ipò àti ọ̀rọ̀ tẹ́ sọ ó fi hàn pé kìíní wọ́n á pè léyìn ní kíni ajẹ́pẹ́ sẹ́ńtẹ́ gbàlérò a ah, kéésù kéésù kìlú la gbàlérò ènìyàn ènìyàn tó já sí ajẹ́pọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ irọ́ ni tó wá sí ti kárìrò rẹ̀ náà kúrán ni gbàtọ́lọ́ sọ pé wọ́n sálẹ̀ lùkárìyà lẹ́yìn wọn apẹ̀lẹ́ mi màjáàzì torí màjáàzì ẹjú rọ́fọ̀ ó ṣe ti ká pé ọ̀rọ̀ mi ò rí bẹ́ẹ̀ mà kò sì sí nǹkan kan náà kúrán ni tí ò rí bẹ́ẹ̀ eléyìí túmọ̀ sí pé màjáàzì nǹkan ìtọ́dọ̀gba ni ká ní kò sínú àkùrán ni ká sọ pé kò alukur'an àwọn olùmọ̀ ńlá ńlá ńlá ńlá ńlá wọ́n ti sọ bẹ́ẹ̀ ti pẹ́ nínú wọn láti rí ibnu khuwaizi min dadi ibnu khuwaizi min dadi nínú àwọn àfàgbà almalikiya nínú wọn láti rí ibnu taymiya nínú àwọn àfàgbà nínú àwọn olùmọ̀àgbà lọ́dọ̀ àwọn hanabila nínú wọn láti rí nínú àwọn olùmọ̀ ayé òde ìgbà tiwa tó ti kú ti pẹ́. الشيخ محمد الأمين الشنقيطي رحمه الله إنه ترى أضواء البيان أضواء البيان ترى توسي أقامما أقامما èèyàn ní bílíìfù pé àwọn ti ọ̀kan náà tó ń sẹ̀mí láyè sí lọ́pọ̀ rẹ̀ ọkà màmá tó bàbá yẹn wá kọ tírà kan fún wa nípa àtúntò pé kò sí màjáàzì nínú Al-Qur'an. dẹ́fẹ̀rú المجاز عن نفي المجاز نفي المجاز عن آي آي القرآن دفع المجاز بمنع المجاز عن آي القرآن في السمة مجاز من آي القرآن ترى ما تتجاد تفتن من نتوريك مجاز يراني وسيراني نوم alukur'an adébí wọ́n ti alùpàrí o nínú èdè lárúbáwá yìí náà lọ́wọ́ dictionary yìí lálẹ́ yìí tó máa sọ pé kọ́rì wa alùkọ́rì ya tó bá jẹ́ pé ìlú àtàwọn ẹni tí ń gbé bẹ́ẹ̀ ni wọ́n gbà lérò ni wọ́n máa ń sọ alùkọ́rì ya ìlú àtàwọn ẹni tí ń gbé bẹ́ẹ̀ àmọ́ tó bá jẹ́ pé ìlú. tí ò séèyàn ń bẹ̀ ní wọ́n bá gbà lérò ẹ gbọ́ pé ẹ gbọ́ tán sọ pé kọ́ríyá tó qaryatun khaliya àbí mọ́rọ̀ àlẹ́ kọ́ríyá khawiya aw kalladhi marra ala qaryatin wa hiya khawiyatun ala urushiha qala anna yuhyi hadhihi Allahu ba'da ha àbí irú ètò rìn kọjá lára oko kan lára àgbèríko kan lára àlejò kan tó ṣe kó ti dahoro. tí ọba séèyàn ń bẹ wọn sọ pé ti dà wò àwọn tó ń sọ pé alukariya ó túmọ̀ sí pé ìlú àtàwọn ẹni tí ń gbé ẹ bí misra léèrè àtẹ̀ntì ń gbé nu misra tẹ́lẹ̀ ìjẹba. tọ́ wọ́n iná lọ sọ ọdẹ kú àtàwọn tá a jọ lọ ẹbí wọn léèrè àfi ọlọ́run ọba búra kó dodo là ń sọ lọ́sẹ̀ yìí lẹ́jẹ̀ pé àti parọ́ àfọlọ́run búra kó dodo là ń sọ báyìí eléyìí túmọ̀ sí pé jẹ́mà ẹ̀dí káwọn náà máa sòdodo ní gbogbo ìgbà nítorí pé tọ́mà ti kárọ́ mọ́ lẹ́nu á wàhálà tó ṣe wọ́n tó gba òdodo rẹ sódodo kò ní kéré o anybody tó bá ti parọ́ rí tó bá di kódodo ní bá ń sọ wàhálà tó ṣe káwọn èèyàn tó gbà kódodo ní sọ kò ní kéré torí káwọn àwọn ọ̀gá àtàlẹ́ lọ́ba yín sọ̀rọ̀ lágbàá ẹ̀ wọ́n ti ẹ̀ wẹ́lómi ẹ̀ wẹ́lómi eléyìí kò sóòótọ́ kan náà ọ̀rọ̀ rẹ̀ tó tọ́ba rí báwọn àwọn ọmọdé ọ̀dọ́ wọ wà o àwọn ọ̀dọ́ ọ̀dọ́ wọ wà àwọn àgbàlagbà ọ̀dọ́ wọ wà o ọmọ tá a bá ti kárọ́ ọmọ lẹ́nu níjọ́ tí máa ń sòótọ́ kọ́ ànígbà fòótọ́ ni lórí rẹ̀ fòótọ́ kọ́ra ẹ má fi rọ́ ọmọ tí bá ti ń parọ́ yóò jalè ọmọ tí bá ti ń parọ́ yóò jalè wọ́n sì ní tí yẹn bá arọ kan ó ń bùkátà arọ́ méjì láti bò láṣẹ bẹ́ẹ̀ bá fi lè parọ́ ẹyọ kan ẹ̀ ń bùkátà arọ́ méjì láti bò láṣẹ òdodo ni ká máa sọ èsì tí ká máa òdodo ló máa ń gbé ní ga irú ìgbé ní débi kan onídàájú rẹ lọkọ òdodo ni ká máa sọ màmá rẹ lọkọ wàá rí bọ́lọ̀ wọn bó ti wá gbé ọ̀gá eléyìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ jẹ́ olódodo a sì gbọ́dọ̀ jẹ́ ní tí wọ́n máa kí ni túmọ̀ pọ̀ ọjọ́ olódodo àyè kọ́ sọ̀rọ̀ wá wà ní ọ̀sọ̀ olódodo náà wà nù ó ló ń màánú màánú wọ́n ní kọ́ sọ̀rọ̀ tẹ̀mọ̀ kíkẹ́yìn bá ti ọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ní ọba yìí lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tẹ́ bá sọ ń gbà mí ní ọgbà dúkìá ẹlòmíì lẹ̀ tàdé bá sì lè sọ̀rọ̀ tẹ́ǹtinú ẹ̀fẹ́ tẹ́ lọ́tàn ẹ̀fẹ́ tẹ́ lọ́sì wọn á ní sọ̀tún sósì má bàa fi tán jẹ́ gẹ́gẹ́ bí oríkì àwọn amúnáfìkì àwọn amúnáfìkì ni wọ́n máa kí bẹ́ẹ̀ sọ̀tún sósì ńkọ́ má bàa fi tán jẹ́ amúnáfìkì nìyẹn àwọn abọ́ ọlọ́wọ́ mi ò dénú mi dẹ́ máa mọ̀ wá àwọn eléyẹn amúnáfìkì kúnà nù eléyìí jẹ́ bó jẹ́ tá a fẹ́ dúró sí ní lálẹ́ abẹ́ lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa ó túbọ̀ ràn wá lọ́wọ́ ìlú àgbọ́yé tó péye nípa alukur'an wọ́n jẹ́ ká máa fi àwọn kẹ́kẹ́ àgbọ́yé pé wà ó lè wà jìnnà sí ìdí nǹkan kó tiẹ̀. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك